òfin tuntun ọ̀hún ni kò ní jẹ́ kó ṣeé ṣe fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà kan rí àgbà oyè rashidi adéwọ̀lú ládọjà tó tún jẹ́ ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn báyìí láti jẹ olùbàdàn nígbà tí àǹfààní ipò náà bá ṣí sílẹ̀ fún un láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí ìbàdàn ti bẹ̀rẹ̀ sí jọba ìwé òfin tí ìjọba ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ti ṣe láti ọdún 1957 ni wọ́n ti ń lò láti ṣètò oyè ọba jíjẹ níbàdàn ṣùgbọ́n lọ́dún tó kọjá ìyẹn ọdún 2023 ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé bẹ àwọn aṣòfin ìpínlẹ̀ náà lọ́wọ́ ẹ̀ òun ní ọ̀nà tí wọ́n ń gbàjẹ́ olùbàdàn kò dáa tó òun fẹ́ kí wọ́n ṣàtúnṣe sí òfin oyè jíjẹ náà nínú òfin ọdún 1957 tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ àwọn àgbà ìjòyè tá a tún mọ̀ sí ìgbìmọ̀ olùbàdàn láfọbàjẹ́ àwọn ló máa ń yan ọba tí gómìnà yóò sì fún un ní ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí olùbàdàn ilẹ̀ ìbàdàn láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìjọba pàápàá tẹ́wọ́ gba ẹni náà gẹ́gẹ́ bí ọba tuntun ṣùgbọ́n nínú àyípadà tí gómìnà mákindé gbé lọ sílé ìgbìmọ̀ ó ní kí àwọn aṣòfin yí abala òfin yìí padà kó jẹ́ pé gómìnà ni yóò máa yan olùbàdàn kì í ṣe pé gómìnà ni yóò kúkú máa ṣe ojúṣe afọbajẹ tààrà bẹ́ẹ̀ o ọ̀nà tí wọ́n gbé kinní ọ̀hún gbà ni pé gbogbo àwọn àgbà ìjòyè ìbàdàn tí wọ́n tún jẹ́ afọbajẹ ìlú náà ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jọba kò sì sẹ́ni méjì tó lágbára láti fi àwọn èèyàn náà jọba ju gómìnà nìkan lọ òfin tuntun tá a wí yìí ló fòpin sí ọ̀rọ̀ àgbà oyè nìbàdàn tó fi ọba rọ́pò àgbà ìjòyè ẹnikẹ́ni tí gómìnà kò bá sì ti kọ́kọ́ fi jọba kò lè jẹ́ olùbàdàn mọ́ láéláé tá ò bá gbàgbé ṣáájú àyípadà òfin ọ̀hún lágbàóyè ládọjà ti sọ pé òun kò jọba ìgbàlódé olùbàdàn nìkan lòun fẹ́ jẹ ní tòun nítorí nígbà tí òun pinnu láti jẹ mọ́gàjì ní nǹkan tó ń lọ sí bíi ogójì ọdún sẹ́yìn nítorí kí òun lè jẹ olùbàdàn lòun ṣe joyè náà kì í ṣe láti jẹ ọba míì tó kéré sípò ọba ìbàdàn tí í ṣèlú àwọn jagunjagun ìjọba àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso olóògbé abiola ajimobi ló ti kọ́kọ́ fi àwọn àgbà ìjòyè ìjọba olùbàdàn tó wà lórí ìtẹ̀ nígbà náà ọba saliu adétúnjì lòun kò fẹ́ bẹ́ẹ̀ ládọjà nìkan sì làgbà ìjòyè tó kọ̀ láti jọba nígbà náà ìyẹn nìkan tiẹ̀ tún kọ́ ó gbé ìjọba Ajímọ̀bí re kóòtù ó ní kílẹ̀ ẹjọ́ fagilé ìgbésẹ̀ gómìnà náà fún bó ṣe fi àwọn ìjòyè ọba Ìbàdàn jọba wàhálà yìí ni wọ́n ń fà lọ́wọ́ tí mákindé fi di gómìnà lẹ́yìn tí sáà kejì ìjọba ajímọ̀bí parí tí ọba adétúnjì tún wàjà tó sì kan lẹ́kàn balógun láti jẹ olùbàdàn tuntun ṣùgbọ́n ọba tuntun kò ṣeé jẹ lásìkò náà nítorí ẹjọ́ wà ní kóòtù ṣé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìgbìmọ̀ olùbàdàn ní ládọjà pè lẹ́jọ́ èyí sì kọ ẹ̀yìn òun pẹ̀lú àwọn àgbà ìjòyè yòókù tí wọ́n gbà láti jọba síra wọn títí dórí lẹ́kàn balógun fúnra rẹ̀ tí ipò ọba kàn nígbà náà lọ́hùn gómìnà mákindé ló gba ìbàdàn sílẹ̀ láti jọba nígbà náà pẹ̀lú bó ṣe parí ìkùnsínú tó wà láàrin àwọn ìgbìmọ̀ olùbàdàn náà ọ̀nà kan ṣoṣo tí kinní ọ̀hún fi ṣeé ṣe náà ló sì tọ̀ òun ni kí àwọn ọba tuntun gbé adé sílẹ̀ kí wọ́n sì yọ̀ǹda ipò ọba wọn kí ládọjà náà sì gbé ẹjọ́ kúrò ní kóòtù gbogbo wọn ṣe bí gómìnà ṣe wí lẹ́kàn balógun sì jọba ṣùgbọ́n kò pẹ́ tí ọba balógun gorí ìtẹ́ olùbàdàn ni gómìnà mákindé tún tún ọ̀rọ̀ ọba jíjẹ gbé dìde ọba balógun fi àwọn àgbà ìjòyè tí wọ́n jẹ́ ìgbìmọ̀ olùbàdàn jọba gómìnà pàápàá wà níbẹ̀ lákọ̀ọ́kọ́ náà òun ló gbé ọ̀pá àṣẹ fún gbogbo wọn ṣùgbọ́n ládọjà tún kọ̀ jálẹ̀ lẹ́ẹ̀kejì ó lóun ò jọba tí wọ́n gbé kalẹ̀ yìí ní tòun o olùbàdàn nìkan lòun fẹ́ jẹ lẹ́yìn tí ìjọba mákindé ṣàtúnṣe sí oyè ìbàdàn gẹ́gẹ́ bá a ṣe sọ ṣáájú ni wọ́n fi àwọn àgbà oyè ìbàdàn jọba nígbà náà ni ládọjà tún kọrí sí kóòtù láti tako ìgbésẹ̀ náà èyí tún jẹ́ ara ìdí tó fi pẹ́ kí ọba ọlákùlẹ́yìn tó lè jẹ olùbàdàn nítorí ńṣe ni wọ́n ní láti tún bẹ ládọjà pé kó gbé ẹjọ́ tó tún pè yìí kúrò ní kóòtù kí ètò ọ̀hún lè ṣeé ṣe nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ kan nígbà náà lọ́hùn-ún ládọjà sọ pé òun gbọ́ pé ìjọba àtàwọn ẹmẹ̀wà òun nínú ìgbìmọ̀ olùbàdàn kò ní jẹ́ kí òun dé ipò olùbàdàn nítorí kíkọ̀ tí òun kọ̀ láti jọba ìyẹn lòun ṣe pè wọ́n lẹ́jọ́ kí wọ́n má bàa fi ẹ̀tọ́ òun du òun ṣùgbọ́n pẹ̀lú òfin tuntun tí ìjọba ti gbé kalẹ̀ yìí kò sí ọ̀nà tí ládọjà fẹ́ gbà ipò olùbàdàn pàápàá pẹ̀lú àyípadà tó bá abala òfin àtijọ́ tó sọ pé lẹ́yìn ìpapòdà olùbàdàn tó bá wà lórí ìtẹ́ ẹni tó bá jẹ́ aṣíwájú jùlọ nínú àwọn àgbà ìjòyè ló lẹ́tọ̀ọ́ láti jẹ olùbàdàn tuntun ṣùgbọ́n ohun tí abala kẹrin òfin tuntun yìí sọ báyìí ni pé lẹ́yìn ìpapòdà olùbàdàn ọba tó bá dàgbà jùlọ ní igun tí ọba bá kàn nínú ìgbìmọ̀ olùbàdàn ni yóò gorí àpèrè gẹ́gẹ́ bí olùbàdàn tuntun gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe mọ̀ igun méjì ló ń jẹ olùbàdàn igun ọ̀tún àti igun balógun igun balógun ni ọlákùlẹ́yìn tó wà lórí ìtẹ́ báyìí ti wá igun ọ̀tún ló sì kàn láti gorí àpèrè nígbàkúùgbà tí àsìkò bá tún tó láti jọba ládọjà láṣíwájú ní igun ọ̀tún yìí ṣùgbọ́n níwọ̀n ìgbà tí àgbà ìjòyè yìí ti kọ̀ láti jọba ẹni tó ga nípò jùlọ nínú àwọn èrò ẹ̀yìn rẹ̀ ni wọn yóò fi jẹ olùbàdàn ní ìbámu pẹ̀lú òfin tuntun nígbà tí ìwé ìròyìn kan gbé ìròyìn jáde nípa ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára ọ̀pọ̀ èèyàn ló fi àìdùnnú wọn hàn sí òfin tuntun náà èpè pàápàá làwọn míì gbé gómìnà mákindé ṣẹ́ wọn ní nítorí ládọjà ló ṣe mọ̀ọ́mọ̀ ṣòfin tuntun yìí bẹ́ẹ̀ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé abala keje òfin orílẹ̀-èdè yìí tọdún 1999 kò fààyè gba àwọn aṣòfin ìpínlẹ̀ láti ṣòfin nítorí ẹnìkan bí kò ṣe nítorí àǹfààní tí irú òfin bẹ́ẹ̀ yóò ṣe fún gbogbo ìlú gẹ́gẹ́ bí ìwádìí aláròye ẹ̀wẹ̀ abala kìíní sí ìkẹrin òfin oyè jíjẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún gómìnà tàbí ilé ìgbìmọ̀ asòfin lágbára láti mú àyípadà bá òfin oyè jíjẹ ní ìpínlẹ̀ náà àmọ́ ṣá o láti jẹ́ kí gbogbo ayé mọ̀ nípa àyípadà tó ti bá òfin ọba jíjẹ nìbàdàn gómìnà mákindé rí i dájú pé wọ́n fi abala òfin tuntun yìí sínú ìwé ètò ọjọ́ náà bákan náà ló dọ́gbọ́n pẹ́ orúkọ ládọjà sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn èèyàn pàtàkì tó wà lórí ìjókòó nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfinijoyè ọba ọlákùlẹ́yìn bó ṣe dárúkọ díẹ̀ nínú àwọn àlejò pàtàkì ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ rẹ̀ lọ ó ní àwọn pàtàkì tó wà níbi ètò náà ti pọ̀jù kí òun máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan lọ bẹ́ẹ̀ ni kò dárúkọ gómìnà tẹ́lẹ̀ rí náà títí tí ètò ọ̀hún fi parí bó tilẹ̀ jẹ́ pé ládọjà fúnra rẹ̀ kò tí ì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn ajìjàgbara kan ti pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́jọ́ lórí òfin tuntun náà aláròye gbọ́ pé ṣáájú ètò ìwúyè olùbàdàn tuntun lọ́sẹ̀ tó kọjá ní ìgbẹ́jọ́ ọ̀hún ìbá bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí ilé-ẹjọ́ sún síwájú nítorí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé lẹ́ka ètò ìdájọ́ ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ kan ti dìde níbàdàn wọ́n ní ohun tí gómìnà mákindé ṣe gan-an ló dáa àti pé ládọjà ń wá gbogbo ọ̀nà láti fi tipátipá jẹ olùbàdàn níbi tí ọ̀rọ̀ ọ̀hún yóò já sí báyìí lẹ́nìkan kò tí ì lè sọ. ẹ ṣeun tí ẹ ń wò wá láti orí ìkànnì Chokitable Media ẹ bá wa subscribe. yes like video wa.